Good afternoon, my people. This is your girl Mashallah Gist TV. I bring I bring you another gist for today, and the gist is that um, the the lawyer of um, our KBSC, um, Oni Ofife, gave Miriam a divorce letter, and Queen Naomi was shocked. Eh, yín tẹ́ wá ń lé bá gist ní lọ.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 ẹ jẹ́ ká máa gbọ́. wọ́n ní kábíyèsí pé àwọn fámílì mariam wọ́n dẹ̀ issue divorce paper divorce letter fún mariam. so wọ́n ní wọ́n pe lọ́ọ̀yà pé kó wá grant divorce paper kó grant ẹ̀ fún fámílì mariam. bọ̀ nǹkan tí ò yé mi ni pé nígbà tó jẹ́ pé kábíyèsí jáde ní few days ago tí wọ́n ń sọ fún gbogbo wa pé pálàsì. Si onírìṣà o. is not meant for one woman o. Wípé kò yẹ fún obìnrin kan òun. Wípé obìnrin tó pọ̀ ní palace Ọ̀ọ̀ni of ìrìṣà yẹ fún. Wípé, ẹ̀hùn, ìgbà táwọn fẹ́ àwọn olórí yii gan, nínú àwọn ń dùn sí, láyọ̀ àwọn ń kún sí. So kí ló tún wá fa divorce Mariam níìsín? Kò yé mi o. Hmm ṣé ẹ mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe book launch yìí tán ni kábíyèsí sọ pé nínú book launch yẹn náà ti ń sọ pé gbogbo àwọn olórí yìí wọ́n ń àdì flavour wọ́n ń àdì adùn sínú márèèjì àwọn ipe inú àwọn dùn láti fẹ́ gbogbo wọn ṣùgbọ́n ní ìsìn kò tiẹ̀ tí ọjọ́ mélòó ni kò tí pọ̀jọ́ mẹ́rin náà tí wọ́n ti ń hand over divorce fún Mariam wọ́n ní Mariam yarí o Mariam ní òun ò ní fọwọ́ kan divorce paper yẹn wọ́n ní mariam ní ọba kábíyèsí wa wọ́n máa san owó tó pọ̀ lórí gbogbo nǹkan bíi emotional emotionally spiritually emotionally gbogbo àwọn nǹkan tó jẹ́ pé òun ti go through ó ní kábíyèsí máa san owó lórí ẹ̀ Ṣé ẹ mọ̀ pé kìí ṣe èní ni Mariam ti máa ń sọ pé òun fẹ́ gbowó tó ń ná lórí ọ̀jájàbọ̀? Ṣé ẹ mọ̀ pé kìí ṣe èní ló ti máa ń pariwo, "Ẹ owó òun o, òun lòún kọ́ jájàmọ́ o, owó òun ló pọ̀ ju nínú ẹ o." Mariam, ó ní bàbá ńlá problem honestly. Mi ò understand e. Kábíyèsí, ṣé ẹ rí gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń ṣe yìí? Mi ò tí è mọ nǹkan tí mo lè sọ mọ́ because ìwà tí ẹ̀ ń wù ò tí honestly ìwà tẹ̀ ń wò dáa tá a bá dẹ̀ sọ fún yín kò dáa because àwa yìí àti dọmọ yín ẹ ti di bàbá fún wa nítorí pé ẹ ìdẹ̀bá lórí wa ni so tí ò bá ń ṣe é pé kinní náà gbọ́ ìgbà tó ti yẹ kẹ́ ẹ divorce Mariam tó yẹ kẹ́ ẹ ti níyì ẹ divorce ẹ divorce ẹ ẹ gbé síbẹ̀ ó bẹ̀rẹ̀ sí rọ̀ nẹ́nu ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe yánmayànmá nínú palace nísìnyí Àwọn èèyàn wá ń bèèrè lọ́wọ́ yín pé ṣé owó ẹ̀ pọ̀ tó yẹn ni tẹ̀ lè kó owó ẹ̀ fún kó máa lọ. Ṣé ẹ ti pẹ́ tó ti yẹ kí send owó ẹ̀ sí owó tó lòún fi invest? Ṣé ẹ mọ̀ pé ó ti pẹ́ tó ti yẹ kí ẹ send ẹ̀ sí account ẹ̀ tó yẹ kí ẹ ní kó máa bá ti ẹ lọ? Ẹ kọ̀, ẹ send owó ẹ̀ sí. Ẹ́ ní ìsìn báyìí, ó ń bèèrè owó ẹ̀ lọ́wọ́ yín, ó ń bèèrè gbogbo àwọn nǹkan lọ́wọ́ yín. Kí lẹ fẹ́ ṣe sí i? ṣé o mọ̀ pé ṣé o mọ̀ pé Mariam ṣé o mọ̀ pé olórí Rónkẹ́ ti fẹ́ fún ẹ lówó ẹ tó o gba owó ẹ tó o yarí tó ní o fẹ́ owó every time wàá máa jáde wàá máa ní kán fún ẹ lówó ẹ kán fún ẹ lówó ẹ kán fún ẹ lówó ẹ kábíyèsí ẹ̀yin lẹ gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin lẹ because tó bá yẹ pé ẹ ti lè dànù gbogbo ọ̀rọ̀ ẹ̀yin ẹ̀ǹpin Naomi ló ń fa divorce kò bá má ṣẹlẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin gan á máa rò nínú ọkàn yín pé ẹ̀yin fa gbogbo ọ̀rọ̀ yìí. ẹ ẹ̀yin tẹ́ wà ń lé nǹkan tá a gbọ́ là ń sọ fún yín alleged information ni o alleged ni o nǹkan tá a gbọ́ là ń sọ fún yín. so wọ́n ní Mariam wọ́n ló powó ńlá fún kábíyèsí pé tí kábíyèsí ò bá san owó yẹn òun ò ní kúrò ní palace o wọ́n ní kábíyèsí dẹ̀ ń sọ fún Queen Naomi pé nǹkan táwọn fi jáde láti máa sọ speech táwọn ń sọ ni pé àwọn ò fẹ́ kí àwọn èèyàn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní palace kábíyèsí kò sí nǹkan tí ó tó bò ní palace ṣé ẹ mọ ọdún tí ọ̀rọ̀ palace ti wà ní orí social media ó ti pẹ́ kò sí ẹni tí ò gbé ọ̀rọ̀ palace kò sí ẹni tí ò sọ̀rọ̀ palace so kò sí nǹkan tó bò the only thing tẹ́ lè ṣe kó tó late mi ò tiẹ̀ wá mọ̀ bóyá Queen Naomi máa gbẹ̀bẹ̀ yín bá mi ò mọ̀ ṣùgbọ́n ẹ̀yin ní kẹ́ come out kẹ́ jẹ́ káyé mọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe kábíyèsí ẹ̀yin ní kẹ́ come out ẹ come out kẹ́ jẹ́ káyé mọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe wọ́n ní àwọn èèyàn wá ń bi kábíyèsí pé kí ló dé tó jẹ́ pé lẹ́nìí ẹ máa bá Mariam jáde ọ̀la ẹ máa bá jà yí pé ìgbà táwọn èèyàn rí yín ní event wọ́n rè pé everything rosy wọ́n rè pé nǹkan dùn wọ́n rè pé kò sí wàhálà wọ́n ní kábíyèsí ní àwọn ò lè máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní palace níta gbangba ìpè so ìpè nǹkan tí kábíyèsí alẹ́ ìjì ni nǹkan tá a gbọ́ la sọ fún yín o nǹkan tá a gbọ́ torí ìsinlẹ̀ wọn máa send eh, àwọn question tí mi ò lè answer mo ti sọ fún yín pé allege ẹ lọ wo definition allege ṣó ti yé yín so bí ọ̀rọ̀ ti ìyẹn ṣe jẹ́ nìyẹn Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lórí social media yìí, the way bó ṣe máa ń ṣe, ẹ máa rò pé nǹkan dùn ni o. Hmm. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Tóbi, tí Tóbi fi lè jáde tó fi lè máa sọ fún wa pé palace ò dùn òun ò enjoy palace o. Ṣé ẹ mọ irú nǹkan báyẹn? Ṣé tó bá post, eh, video ẹ̀ àti picture ẹ̀ tó ń jó, ṣé ẹ ní feel ń gbádùn? Bí life ṣe rí nìyẹn. So we should not blame anybody Nǹkan táwọn èèyàn ń go through nínú ilé wọn ẹ mọ̀, ẹ̀yin èèyàn. So èyí ta tún gbọ́ ta ní ká wá sọ fún yín ni o. So wọ́n ní Mariam, wọ́n ní Kábíyèsí, wọ́n ti send fáwọn family Mariam, wọ́n ti issue divorce paper fáwọn family ẹ̀. Ipe Mariam dẹ̀ ń bèèrè owó tó pọ̀ lọ́wọ́ Kábíyèsí. Ipe ó dẹ̀ ní tóun ò bá gbowó yẹn, òun ò ní lọ. Bí mo tún ṣe sọ, allege ni o. So ẹ̀yin èèyàn tẹ wá nlé èmi ọmọ yín náà ni o Mashola Gist TV. Tẹ́ ẹ bá ti subscribe sí fídíò mi, ẹ subscribe, ẹ share, ẹ like. Ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa, mo gbàdúrà fún yín ní àṣálẹ́ yìí o. Ọlọ́run Elédùmarè á jẹ́ ká sọ̀run ayọ̀ o. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń wá, ẹ máa rí lágbára Ọlọ́run o. Ọlọ́run á wa o. Àní ṣàṣetì o lórúkọ Olúwa Queen Naomi, mo gbàdúrà fún yín o. God will be with you. God will guide you. God will direct you. He will direct your step. Lágbára Ọlọ́run Tadé ní ká wò á lọ́wọ́ rere lẹ́yìn o. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi o. Ẹ share, like, and subscribe. God bless you. Thank you.